ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي ومالي تبارك لي wo la lè yí padà nínú òfin ọlọ́run èwo sì ni a lè yí padà nínú òfin ọlọ́run gẹ́gẹ́ bí àwọn chairman wa ti sọ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ṣe wípé tí wọ́n bá ní kí àwọn irú imam malik rahimahullahu ta'ala àwọn tí wọ́n jẹ́ àgbàfà pé kí wọ́n wá sọ ó ṣeé ṣe kí wọ́n láwọn ò ní sọ ní ìtẹ́ni tí ń sin sọ̀rọ̀ náà ti sọ pé wọn ò ní sọ àmọ́ àṣẹ tí àwọn chairman ń pa ni wípé kásá sọ nítorí pé ọ̀rọ̀ kan ni tó ṣòro sọ èèyàn gbọ́dọ̀ sọ wípé hamasa gbé òun wípé ìtara gbé òun àti wá gbọ́ sẹ́mi wá ní kí n á lè sọ wájú àwọn èèyàn ipò òfin ọlọ́run ọba ń yí òfin ọlọ́run yìí yí kí ìtara kó gbé èèyàn débẹ̀ tó bá wá lè jẹ́ wípé ní ọ̀fọ̀mọ́ ọlọ́run bá wá ń yí lóòótọ́ sẹ́mọ̀ pé ìtara yìí ti wrong bákan náà a sì wá gbọ́dọ̀ wò wípé láìbí tá a lo ayé kan yìí two thousand and thirteen ní ti ṣe one thousand four hundred thirty four ẹgbẹ̀rún kan ọdún ó lé ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rin ó lé lọ́gbọ̀n ní yìí tí òjíṣẹ́ ọlọ́run ọba tó mú iṣẹ́ yìí wá tó mú sẹ̀ríà yìí wá tó ti ṣe ìjẹ́ra rẹ̀ yìí padà láti kó nílùú mọ́kà lọ sí ìlú mẹ́dínà ǹjẹ́ yóò wá bá a mu ká ní pé òfin tí wọ́n ti ń tó tán ti ń lò láti ìgbà náà láti nǹkan bíi one thousand years plus ká ní pé òun náà látún wá jòkó tì lónìí níbi táyé lajú dé yìí a ní tẹkinọ́lọ́jì níjọ́ náà lọ́hùn kò sí tẹkinọ́lọ́jì gẹ́gẹ́ báwọn kan sì máa ń sọ wáyé pé tẹkinọ́lọ́jì ń bẹ níjọ́ náà lọ́hùn náà tí ọlọ́run bá ní kí ààyè ó padà débẹ̀ á púrúfù ẹ̀ wípé ní òjíṣẹ́ ọlọ́run ọba yìí ọlọ́run àtẹlà rẹ̀ kó máa bá àtàwọn sàábé rẹ̀ àwọn náà wọ́n apply kí n tètè ń jẹ́ technology. tabawa ni pé nítorí eléyìí ká ní pé àfi káwa náà wò gẹ́gẹ́ báwọn ká ṣe ń pèpè sí wípé ẹ gbọ́dọ̀ dọ́gbọ́n sófin ọlọ́run ọba kóun náà ò lè bá a bá àsìkò mu kó lè bá a bá ìgbà mu kó lè bá a bá àsìkò tá ń lò nísìkò lè bá a bá mu ká lè bá a máa wá fi ọkàn kan bá ọ̀rọ̀ náà lọ a rí i pé méjì láti là kalẹ̀ yìí ṣé ń yí àbí kè é yí èwo sì ni ó bá àkọọ́lẹ̀ mu èwo ló bá ọ̀rọ̀ ọlọ́run ọba mu èwo ló bá òjíṣẹ́ ọlọ́run ọba mu èwo ló bá tàwọn sàábẹ̀ rẹ̀ mu òun náà ni wípé ní ṣẹ̀rí àátúlọ́hì híyá ṣẹ̀rí àátún kẹ́mílẹ́tún tẹ́ẹ̀mẹ́tún tẹ́ẹ̀bítẹ́tún. غير متغيرة أبدا شريعة الله كاملة تامة ثابتة غير متغيرة أبدا وفي الله أبا يتمرني وفي الله أبا كاملة وفي تقبه بري بريني ثابتة òfin ìkànnì tó ṣe wípé ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa ghayru mutaghayyiratin kì í yí kò ṣe é yí padà ẹnìkan ò lè yí padà nítorí pé tí ó yí padà ò sí òyìnbó tí máa ń ṣe pẹ́ńsù òun náà ni máa ń ṣe ìrésà tí máa ń parẹ́ àmọ́ ọ̀rọ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí òfin ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀ tọ́ tabati wa mú kanu méjèèjì wípé ní òfin ọlọ́run bá ò yí padà lánàá lónìí kò yí padà lọ́la kò gbọ́dọ̀ yí padà títí tọ́lọ́wọ́ fi jogun ilẹ̀ àti nǹkan tí ń bẹ níbẹ̀ yóò wá kó ìbéèrè wípé tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ bó o là á ṣe lo òfin ọlọ́run ọba tí ntólé ní ọgọ́rùn-ún ntólé ní ẹgbẹ̀rún kan àbọ̀ ọdún ti ń kọjá lórí rẹ̀ lásìkò tá a wà yìí àwọn eléyìí pẹ̀lú gọlọ́n lànkà tí tá a máa sọ fúnra wa àmọ́ kókó ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ nítorí wípé àsìkò tá a wà ó ń pèpè fún un ẹlẹ́ẹ̀kejì ní pọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí lónìí pàápàá jùlọ àwa tá à ń rí di lọ ní àwọn yunifásitìsì wa nǹkan tí a máa ń sábà rò ní wípé òfin àgbélẹ̀rọ yìí tí àwọn kan rorí tí wọ́n sì gbé kalẹ̀ wípé ó pàfẹ́kìtì ju ti sẹ̀ríà lọ kódà àwọn míì máa ń sọ wípé ní táwọn bá lè ka àwọn contract agreement kan èyí tí àwọn òyìnbó kan kọ ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún sísìn ni àbí àádọ́ta ọdún sísìn ni pé àwọn fíì pé táwọn náà bá rí àárí wípé ní wàhálà yìí pé ó dáa púpọ̀ kódà ẹnìkan sọ ó láwọn ṣe comparison láàrin treaty kan tí wọ́n kọ àti àdéhùn tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀láwà aliwàsálà tó kọ pẹ̀lú àwọn ará òdebíà níjọ́sí wọ́n ní agreement tàwọn èèbó ó kún kẹ́kẹ́ ó ju ti òjíṣẹ́ ọlọ́run ọba lọ sọ̀rọ̀láwà aliwàsálà eléyìí ká má ju yàwá lẹ́nu àwọn tí wọ́n sì wí bẹ́ẹ̀ náà mùsùlùmí ni wọ́n kódà nǹkan kan ò ṣe ìsìlámù wọn àmọ́ ó ní nǹkan tó fà á nǹkan tó fa ni wípé nǹkan tí wọ́n rí mọ òun náà níbi tí wọ́n sọ mọ wọ́n á bi onítọ̀njọ́ náà lọ́hùn wípé ní gbogbo nǹkan táyìn fi ń ṣe islamic law kí ni sọ́sìsì yín ó sì kà wọ́n ó kà nǹkan ó kà àwọn ìwé mẹ́ta àbí tíra mẹ́ta ló bá tán gbogbo nǹkan tó kà lọ́hùn níbi tí wọ́n ti ń kọ́ṣẹ́ rí àdé ojú rẹ̀ kódà wọn ò ní kà kún secondary sources gbèǹlé e, tí wọ́n á ní pé òun ní wàá ní pé ó dìpẹ́ǹdì lé lórí so tó gbèlè kí wọn máa jẹ primary sources àbí origin sources fún islamic law tó túmọ̀ sí pé ní deficiency ń bẹ nínú àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ wa eléyìí náà yóò kún ara àwọn nǹkan tá a fi gbọ́dọ̀ ṣàlàyé irú nǹkan báyìí kì í wá ṣe níbi nìkan kódà larubawa nílẹ̀ larubawa gan àti rínú àwọn kan náà tí wọ́n ń pèpè fún nǹkan tá ń pè ní tẹ̀jídìdù alẹ́kìtọ́ bẹ̀ ṣẹ́rẹ̀ wípé ní. Ah, alukurani tó jíṣẹ́ ọlọ́run bá mú wa àwọn ọmọ mùsùlùmí tájẹ́ lárúbá ní sọ eléyìí ipe àti súnà rẹ̀ gan-an ó nídìí kárì fọ́ọ̀mù rẹ̀ àṣebá amẹ́ríkà náà máa ń tún òfin wọn ṣe lóòrèkóòrè kódà nàìjíríà náà àwa náà máa ń ṣe àtúnyẹ̀wò òfin wa tá a sì máa ń gbé yẹ̀wò kódà ẹnìkọ̀ọ̀kan wa náà bá a bá kọ́lé àtúnlé ṣe bá a ra mọ́tò àtúnmọ́tò ṣe kí wá ló dé tẹ́lẹ̀ yìí ò ṣe é ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe a sì sọ àwọn àdí tí tí òfin ní ṣeé ṣe àmọ́ àwọn àdí nìkan òun náà ló fà tọ́jú pé ní àfikà ṣàlàyé kókó yìí àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ òfin ọlọ́run ọba a gbọ́dọ̀ mọ̀ wípé ní alkhaliqiyatu lillahi subhanahu wa ta'ala la sharika la ìdá ẹ̀dá ọlọ́run ọba nìkan òun ló ní ipa ẹnìkan kan ò ka kò sí fi sọ́gbọ́ ẹnìkan kan kò sí fi síkapá ẹnìkan ọlọ́run ọba dá ayé gbogbo tí ń jẹ́ ayé al-arúgbà wa samawati wa mabayi nahuma gbogbo ilẹ̀ méjèèjì àti sámà méjèèjì ọlọ́run ọba dá àti nǹkan tí ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba wa dá àwọn ẹ̀dẹ́ èèyàn àsàkọ́lá ni àlìjẹ̀nú ni àti èèyàn ni ó dá wọn ó sì sọ ìdí tó fi dá ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run sọ wípé ní wàmọ́ khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni àti àwọn àlìjànú àti àwọn èèyàn òun ò dá wọn lásán ntọ́ nítorí ẹ̀ dá wọn ni wípé ká máa wá sí òun ọlọ́run ọba ọlọ́run ọba tó ń sọ níbòmí wípé ni yá nasu iná kọlọ́kọ́ náà kọ́ mi dákẹ́rin wa ń tà àná kọ́ ṣòro bá ní wa kọ́ ilà lìtà àárọ̀ iná akérọ́mọkọ́ máa ń dàlọ́hì àti kọ́ọ̀kùn ọlọ́run òun pé gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run ló ń dá wa lákọ ó sì dá wa lábo òun sì ṣe wá ní ìjọ ìjọ òun ṣe wá ní ìsọ̀rí ìsọ̀rí gbogbo ẹ̀ líyàtà àròfò kí àwọn èèyàn kan lè bá a máa mọ́ra wọn kan lè bá a máa ṣe òun papọ̀ láàrin ara wọn tá a bá wáyà méjèèjì yìí a rí i pé nǹkan tá a wáyé wá ṣe náà ni pé láti wá sin ọlọ́run ọba ẹ̀ẹ̀kejì láti máa wá mójútó nǹkan tí ó jẹ́ àǹfààní látara ara wa ìkíní kejì yìí ọlọ́run ọba lẹ́yìn tó fẹ́ bẹ́ẹ̀ tán ó tún wá gbé àwọn ètò ìdájọ́ gbé kalẹ̀ bá a ṣe máa ṣe láàrin ara wa ọlọ́run ọba sọ bá a ṣe máa sin ọlọ́run ọba tó ní òun torí ẹ̀dá wa ó ṣàlàyé rẹ̀ bá a ṣe máa ṣe láàrin wa ó ṣàlàyé rẹ̀ lèyà àlékà mani halaka àǹbayínatin wàyáhìá mani hayà àǹbayínatin nítorí ẹni tó bá fẹ́ tí ó bá fẹ́ mọ̀ pé òun fẹ́ sìnà fún ara rẹ̀ kó lè bá a sí nà látọ̀wọ́ ara rẹ̀ ní kìtìpọ́lọ̀ ló sì lọ́nà ẹni tó bá sì fẹ́ gbégbèsè ayé àlàáfíà náà kí ń tọ̀hún náà kó lè bá a máa rí ìgbésí ayé àlàáfíà gbé ọlọ́run ọba ní wàyí kọ́lá rọ́bù kàlímàlà ìkàtì ìní jẹ́ ìlúnfil arúgbó kọ́lífà ọlọ́run ọba ṣe wá ní ntaama ntí àjọ máa gbé orí lẹ́lẹ̀ tá a sì máa ṣàǹfààní fún ara wa àpèjúwe eléyìí ó dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn náà bá nílò àbó kọ́lé gbogbo ẹnì kọ̀ọ̀kan tó kọ́lé nínú ilé ara rẹ̀ ni ó ní òfin ti ń lò àbí skul kọ̀ọ̀kan ni àbí ìlú kọ̀ọ̀kan ni ọlọ́run ọba tó wá dá ayé bó ti pọ̀ tó yìí òun náà ó ní nǹkan tó gbà lérò pẹ̀lú ayé àti sọ ó sì ní ọ̀nà tó fi fẹ́ kí ètò ayé kó máa lọ déédéé ọlọ́run ọba sọ ní àwọn oríṣiríṣi ọ̀nà wípé ní afahasibitum anamọ kọlọkọdán kọmọ abathan wa anakọmọ ilé iná alátẹrìjìrún sí àwọn èèyàn rò wípé ní àkàdá wọn lásán ni ó sọ lóríṣiríṣi àwọn ọ̀nà tàbá lọ́wọ́ sọ́ràtún mọ̀mìnúnà yìí ni pé quran chapter twenty verse uh, one hundred and fifteen bákan náà sọ́ràtún kìyàmà àyà thirty six uh, bákan náà sọ́ràtún lànàm quran ẹlẹ́ẹ̀kẹ́ uh, sọ́ra ẹlẹ́ẹ̀kẹfà àti àyà fifty seven àti àwọn oríṣiríṣi àwọn ààyè tọ́lọ́wọ́ bá ti sọ àlàyé àti ìdí tí ó fi ti tó fi torí ẹ̀ tó fi dá wa ìní pé ká mọ wá gbé inú ilé ayé tá a wà yìí ní ìbámu sí irúfẹ́ bọ́lá wọn bá ṣe fẹ́ ká sì máa gbé ilé ayé so tábà wá ń gbé ilé ayé alimushamawul insani ibi tí ọmọ ìyá tí ó máa gbé tá a ti máa sin lọ́wọ́n ó ní nǹkan tó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó máa kó wọn níjànú tí ó máa darí wọn tábàwá lọ wò ó nínú ìtàn ọmọ èdè ènìyàn àwọn nǹkan tí máa ń darí ọmọ èdè ènìyàn ọ̀nà méjì náà ló pín sí nínú nǹkan tó yẹ pé ní inú kó jẹ́ pé àwọn ni wọ́n máa máa ṣe létò fúnra wọn wípé nǹkan tá máa fi darí ara wa nìyí wàhádà kọ̀dìyẹ̀kúnà àlẹ́ àṣàkìlẹ̀ àdáàtìn wàtàkọ̀lídà wà àárọ̀ ọ̀fìn yàgbà ó lè ṣe é ṣe pẹ́yẹ́ pé ní àwọn àwọn àṣà kan àṣà tàbí nǹkan tá a bá àwọn bàbá tí wọ́n ń ṣe tàbí nǹkan tá a rí táwọn èèyàn ń ṣe láwùjọ òun ni wọ́n wàá kó jọ bó bá ṣe máa ṣe láwùjọ títí wá ní eléyìí nínú àwọn nǹkan tá a kà yìí òun ni a lè ló òun la lè pè ní irú òfin táwa ń lò ní nàìjíríà gẹ́gẹ́ bí àwọn expert tí wọ́n ṣe wọ́n ṣe classify rẹ̀ pé òfin títí wa abẹ́sẹ̀ lórí wípé ní kí ló bá àṣà wa mu then kí ni àwọn heroes wa kí ni wọ́n fi kalẹ̀ táwa tòní tá à ń dé bá àkọ́kọ́ nínú sọ́sìsì òfin nínú ìpìlẹ̀ tá a ti lè mú òfin òun náà nù yìí ni pé ká mú un látara àṣà ká mú un látara àlàáda ká mú un látara wípé bó o la ṣe ń bá àwọn èèyàn tí wọ́n ń ṣe káàná máa ṣe bẹ́ẹ̀ ó wá lè ṣe é ṣe kọjá pé ní àṣà òun kó bá a mu àbí kó má bá a mu eléyìí òun kéèsì míì túnú. ẹlẹ́ẹ̀kejì kọ̀dìyẹ kó na àlà amúrin wà náà yẹyẹ sùdúró hó ṣàkṣún mọ̀tọ́ kàrọ̀ ìṣe kọ̀bílẹ̀tìn àwọn málìkìn. ó sọ pé ní pé òfin táwọn èèyàn ó máa tẹ̀lé òní wípé ní àṣe tàbí má ṣe é tó yẹ pé ẹnìkan soso náà ni ó ní ẹlòmíì ò tún bá ní mọ́ irú ẹ̀ òun ni wọ́n ń lò nílẹ̀ yorùbá kó tó di wípé ní àwọn òyìnbó amúnisìn kó tó di wípé ní wọ́n dé a rí i pé àwọn ọba nílẹ̀ yorùbá àwọn ni wọ́n máa ń ní àṣẹ èyí náà sì ló fà á táwọn fi ń kí àwọn ọba ilẹ̀ yorùbá ní wípé ní ikú bàbá yèyé aláṣẹ ìkéje òrìṣà wọ́n á tún máa ń kí wọn yí pé ní kábíyèsí torí wípé ní tó bá sọ̀rọ̀ kò sẹ́ni tó challenge ẹ̀ ní tó bá sì sọ náà lábẹ́ gé nǹkan táwọn gbà wípé àwọn ó máa fi ṣe ìdarí ara wọn nù ẹlẹ́ẹ̀kẹta kọ̀dìẹ̀kúnà aláṣákìlì kọ̀wá ìdáwà àbámẹ́rọ́ tẹ̀sídúró ha tó ń kọ̀wálà àlùmùsàmà àbí kó wípé ní àwọn kan àwọn ìjọ kan òun náà làwùjọ ó gbà wípé ní ẹ̀yìn yìí àyàn yín lásojú wa ẹ̀yin ni ẹ máa bá wa ṣe òfin ẹ̀yin náà sì ni ẹ máa bá wa tú òfin ọ̀kan lára àwọn ọ̀nà òfin eléyìí náà eléyìí náà wà nínú àwọn òfin tá ń lò ní nàìjíríà àwọn àlàádà wa àwọn àṣà wa àwọn nǹkan ni ó bá wa yẹ̀ ẹ́ wò wípé ní eléyìí ó bá àṣà wa mu ẹ jẹ́ ká lò eléyìí kò bá àṣà wa mu ẹ mọ̀ jẹ́ ká lò ṣùgbọ́n àwọn òní kankan tí ń gáàdì wọn tí ń darí wọn tayọ wípé ní nǹkan tó bá bá ìfẹ́ inú wọn mu kásì mọ̀ taba tábà débi ilahiyatul masdar tábà bá débi wípé ní òfin ọlọ́run ọba ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá a lè ṣe àfiwé láàrin nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe ní òfin fúnra wọn àti tọ́lọ́run ọba ṣe ní òfin fúnra wọn nínú àfiwé tá a fi wé ni wípé ní níta bá pè ní justice dọ́gbandọ́gba dọ́gbandọ́gba nínú òfin tọ́lọ́run ọba yóò bá justice nínú làákàyè ẹnìkọ̀ọ̀kan wa mu bá a ṣe pọ̀ tó yìí náà ntọ́lọ́ bàbá ní pé ní àádìlù ni dọ́gbandọ́gba ni bá a bá bí ẹnì kọ̀ọ̀kan wa kò níyàtọ̀ àmọ́ nù òfin ti àgbélẹ̀rọ ó ṣeé ṣe kọ́yé pé ní nǹkan tó fi ó kà ní dọ́gbandọ́gba òun kọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa yìí ó kà ní dọ́gbandọ́gba àpèjúwe rẹ̀ yìí tó súnmọ́ jù òun nígbà tí ẹnìkan tó jí adúrówó tó jí òun nìyí owó tó pọ̀ tó ṣe pé ní gbogbo àyè bá ṣe pọ̀ tó yìí náà kọ́dà tá a bá mú ní bílíọ̀nù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yóò sì tún sẹ́kù àwa ni pé ìtanràn rẹ̀ nínú òfin tiwa tá à ń lò wọ́n ni wípé nínú kó san owó tasọ́rẹ̀ kan àbí kó sẹ́wọ̀n oṣù mẹ́rìnlélógún kó mú kanú méjèèjì so àwọn èèyàn gbarata gbarata gbarata bẹ́ẹ̀ sì ni justice nù dé ní tá à ń pè ní déédéé nù òfin titi wa nù. No àmọ́ ó lè má ba déédéé mu nù làákàyọ̀ ọmọ ẹ̀dá ènìyàn nínú àwọn àpèjúwe tí ó ṣe nínú àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta tá a kàkalẹ̀ àwọn ni gbogbo àwọn táwọn kàkalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí òun là ń pè ní alukọ̀nùnù alùwọ́bìnrin òfin àgbélẹ̀rọ ni wọ́n tó pé ní ọmọ ẹ̀dá ènìyàn ló kọ́ tí è ṣe àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kejì èyí tó pọ́sìtì tó sódì kejì alukọ̀nùnù wọ́bìnrin òun náà ni alkọwanínú asamawiya òfin tó wá láti sánmà òun ló sì kejì òfin tí ọmọ èdè ènìyàn kọ yìí ni pé òfin tọ́lọ́wọ́n ọba tó ṣe láti òkè aláràṣí rẹ̀ eléyìí bẹ̀rẹ̀ látòrí òfin tí baba ńlá wa adam alẹ́ sọlá tó lò títí ó fi dẹ́rù yìí tí anabi nuhu mu wa alẹ́ tó wa salam rasul wa nabi títí ó fi wá dórí èyí tí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba mú wá nígbẹ̀yìn khotamalahu asharai asamawiya a máa jọ́ǹpù nítorí àsìkò so a máa fún àwọn kọ̀ọ̀kan nítorí pé àsìkò wa ó kéré ọlọ́run àmín òfin ọlọ́run òfin sámà ń bọ̀ ń gbọ́ kó látòrí ádámà ó sàn títí tó fi dórí ànábì nuhu títí tó fi dórí ànábì ibrahim títí tó fi dórí ànábì musa títí tó fi dórí isa ó fi wá dórí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn eléyìí àwọn là ń pè ní òfin ọlọ́run ọba èyí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ láti òkè àlẹ́ àràṣì rẹ̀ èyí tó wá last tó gbẹ̀yìn òun náà ni àṣẹrí àtú al-islamiyya òfin èyí tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ọlọ́run ọba muhammadun sallallahu alayhi wa òun la wá sọ wípé ní láti sọ lẹ́ẹ̀kan wípé ní kèéyí bójìṣẹ́ ọlọ́run bá ṣe mú nǹkan rẹ̀ wá láti ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún márùn-ún ó dín díẹ̀ náà ló sì wà títí dìsín bóyá sì wà nù títí ọlọ́run fi jogun lẹ́lẹ́ àti nǹkan tí ń bẹ lábẹ́ lábẹ́ rẹ̀ kí wàá náà ń pè ní sẹ̀ríà kí là ń pè ní òfin ọlọ́run ọba lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá ntí a mọ̀ tá ń pè ní sẹ̀ríà ní ìjìyà ká fi ìyà jẹ̀yàn òun ni yorùbá ti máa ń sọ tó bá fẹ́ bọ́ ọmọ kan wí àbí tó bá fẹ́ sọ nǹkan kan ó ní pé ní wọ́n dá sẹ̀ríà fún ọ nísìn àbí ká ń pèèyàn kalẹ̀ ká ní pé ẹ dá sẹ̀ríà fún yìí ni pé ẹ fìyà jẹ́ àfi bí ẹni wípé ní sẹ̀ríàtul islamiyya hiya mahdu uqubat pé ìyà nìkan ó náà ní sẹ̀ríà wà fún kódà òfin dé àwọn iléèwé wa láti rí i pé láwọn primary school àbí àwọn secondary school wa tí wọ́n bá fẹ́ pọ́níṣì ọmọ kan wọn wá pé màálìmù àní màálìmù ẹ̀dẹ́kọ̀ bá dáṣẹ́rẹ́ àfọmọ yìí wọ́n wá gbé ẹgbẹ́ lé màálìmù lọ́wọ́ ọ̀gá english ń bẹ́lẹ̀ wọn ò fún o ọ̀gá agiriki ń bẹ́lẹ̀ ṣin chairman ọ̀gá agiriki tó yẹ pé igi ó yẹ kí tiẹ̀ máa jẹ́ wọn ò ní fún ọ̀gá agiriki wá pé ẹni ọlọ́run ẹni tó yẹ káwọn ọmọ ó máa nífẹ̀ẹ́ sí ní na ọmọ kéékèèké gbogbo wa náà ẹni tí ń bá na ọmọ kéékèèké ọmọ máa ń sá fún un ni bó bá wá di àsìkò tó yẹ kí màálìmù ọkọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kò ní rọmọkọ́ ń kíláàsì tábàsì wọ kíláàsì náà n ò ní fàyàbalẹ̀ kọ́ nǹkan tí wọ́n fẹ́ ń kọ́ bó bá tẹ̀ wá dé pọ́n fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà wọ́n ti gbà yí pé ní nǹkan tá ń pè ní sẹ̀ríà ni wípé bóyá wọn ò na àwọn àbí wọn ò dá sẹ̀ríà fún àbí wọn sì jìyà fún àwọn òun ni bẹ́ẹ̀ sì ni sẹ̀ríà ọlọ́run ọba òfin ọlọ́run ọba ó fẹ́ ju ju eléyìí ń lọ abala kan ìgégé kan nínú òfin ọlọ́run ọba òun náà ni nǹkan tá ń pè ní kọ̀ọ̀nùnù aljinayat èyí tí wọ́n ń pè ní criminal law nínú òfin ti ọlọ́run ọba abala kan péré ni kì í ṣe pò ní gbogbo sẹ̀ríà abala kan yìí náà tún wá ní kì í ṣe pò ńlá kọ́kọ́ òun ni ó jẹ́ ìgbẹ̀yìn ni tó nípa báyìí sẹ̀ríà tó lọ́ọ̀ kí ni ń jẹ́ sẹ̀ríà ọlọ́run ọba taba ní ká máa wò oríṣiríṣi definition làwọn èèyàn fún un ẹlòmí ó ní iye màjìmúwàtò àwámírì wà náà yìí ó ní gbogbo ń ti ń jẹ́ àwámírù ọlọ́run ọba ṣe báyìí bí má ṣe báyìí àmọ́ taba ní ká wò ó wò á rí wípé sẹ̀ríà ọlọ́run ọba hiya sunnatulahi filkaun sẹ̀ríà tulahi hiya sunnatulahi filkaun tàbí ká sọ wípé ní ìrádàtulahi filkaun bó o lọ́lọ́run ọba ṣe fẹ́ kí ètò ayé máa rí òun à ń pè ní sẹ̀rí ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe fẹ́ kí ètò ayé máa rí òun ní jẹ́ sẹ̀rí ọlọ́run ọba ọlọ́run ọba wa sọ ní àwọn ọ̀nà tó pọ̀ wípé ni sunna ọlọ́run ọba yìí ìrádàtúláì subhanahu wa ta'ala sábìtà tó na láyé tata gáyà nǹkan tó fẹsẹ̀ rẹ lẹni tí ò ṣe yí. ìrádà ọlọ́run ọba náà wá pín sí méjì ìrádà tó ń kẹ òníyà ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe fẹ́ kéètò àyè kó máa rí nípa ìdẹ́dàá pé ọlọ́run ọba ló ń dá wa mi nzákàrí wa ó ń sà látara akọ àti látara abo súnà ọlọ́run ọba kan nu ìrádà ọlọ́run ọba kan bá a ṣe máa pọ̀ sí i ó gbọ́dọ̀ jẹ́ láàrin ìdàpọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú súnà ọlọ́run ọba nù eléyìí ò lè yí padà kódà bó fẹ́ pé ní àwọn kan ń pèpè lónìí volumanuwaju rọ̀ ní ti àbòsí fún orí ara wọn wípé ní ayé ti lajú ju ká bá bá a ma lórí wípé ní ọkùnrin àtobìnrin ká máa fẹ́ra wọn rárá kọkùnrin náà kó nà ọmọ fọkùnrin kóbìnrin náà ọmọ fọbìnrin àmọ́ ọlọ́run wa ọlọ́run wa dá wọn lágara ọlọ́run ọba ọba tó ní ayé tó létò tó lẹ̀dá ó dá wọn lágara bá a ṣe wọ́n lè ṣe tó náà obìnrin àtobìnrin n ò lè produce láíláí ọkùnrin àtọkùnrin náà ò lè produce àwọn táwọn wíwọ̀n yìí ká má gbàgbé wípé kò sí nínú òfin titi wọn kò sí ti ń jẹ́ haramu nínú òfin kódà nínú òfin nàìjíríà gan kò sí ti ń jẹ́ haramu ló bá yẹ pé ní zina yìí ṣe haramu ní òfin nàìjíríà lópin ìgbà tó wáyé pé ní àwọn méjèèjì bá ti lé ọ́nú síra wọn kì í ṣe haramu àwọn ilé àgbà yìí ní ọkùnrin àtọkùnrin tí wọn bá tiẹ̀ lè bímọ àmọ́ tọ́tà ti fẹ́ra wọn mọ́ tán bá wá fẹ́ bímọ ọkùnrin bíyàwó là á pè ni àmọ́ a pè àmọ́ kanú àméjèèjì ó lè lọ ọ̀dọ́ ẹlòmíì kó impregnant rẹ̀ kó fún lóyún yóò tó padà sí ọ̀dọ̀ ọkùnrin kejì rẹ̀ tó bá sì jẹ́ kóbìnrin náà ni obìnrin náà táwọn jọ ń kóra wọn àtobìnrin tóbìnrin kan kí obìnrin kejì ó lóyún yóò mú lọ́dọ̀ ẹnìkan náà ní pé kó bá òun fún ní kó bá ń fún lóyún tó a rí wípé ní eléyìí kódà ẹranko níbi eléyìí ẹranko gan ní làákàyè ju irú àwọn tá à ń ṣe eléyìí lọ tó rà àti ìrí kí ẹran orúkọ àtorúkọ àbí ewúrẹ́ àti ewúrẹ́ kájọ máa ṣe àjẹ́ wípé àwọn àmì ń bẹ tó sọ pé ní làákàyè wọn bí tó dorí kodò dé tẹranko gan sì tó dáa jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ti wá dánibọ̀dì lágara ọlọ́run ọba sọ nínú àwọn oríṣiríṣi ọ̀nà ó sọ nínú sọ́ràtù sọ́ràtù ahzab Uh, sura thirty three aya sixty two o tún sọnù suratul fatih sura forty eight aya twenty three ọlọ́run ní sunnatallahi filẹ̀dínà khalaw min qabil wàlẹ̀ ntẹ́jidali sunnatillahi tabidila ọlọ́run bá tún sọ níbo mi o ní sunnataman qadi arsanna qablak min rasulina wàlẹ̀ tẹ́jidu lisunatina tahwila ọlọ́run bá tún sọ nínú suratul fatir. ọ̀nà yìí pé ní falan tajidale sunnati lahi tabudila walan tajidale sunnati lahi tahwila ẹ lè rí àyípadà kò lè bá òfin ọlọ́run ọba kò lè bá súnà ọlọ́run ọba kò lè bá bọ́lọ́run ọba ṣe ní kí ètò ayé kó máa rí àyípadà ò lè bá ọlọ́run ti gbé nǹkan kalẹ̀ bó sì ti wà nù títí ìlàkìyà mi sáà ẹnikẹ́ni tí ò bá wá yọnu sófin ọlọ́run ọba. So tó ní pé bọ́lọ́n sì sí nǹkan nǹkan kò tẹ́ ń lọ́rùn ọlọ́run ọba tó wá ní pé òun fún níyọ̀ǹda subhanallah ọlọ́run lòun fúnrú ẹni bẹ́ẹ̀ níyọ̀ǹda kó kúò nínú ilé òun àtàwọn pé ní tẹ́nàǹtì náà bí landlord bá ṣòfin bí ò bá tẹ́ ẹni tó gbayé lọ́rùn ntí ó ṣe náà ni wípé kó nínú ilé landlord lágbára kó ṣòfin ni àmọ́ kò lágbára wípé kó di ẹni tó gbalé mẹ́lẹ̀ ní tó láti pé yóò bá ṣàìsí ọ̀rọ̀ wọ́n ó lè kú o ọlọ́run ọba ọba àlekè ọlá náà wá fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà nírú opportunity bẹ́ẹ̀ ó fún wọn ní freedom láti ṣẹ̀ṣà ọlọ́run ọba sọ nínú suratu rahman sura fifty five aya thirty three ọlọ́run ní ìyá máa ṣàrọ̀ lè gíní wàlí ins ọlọ́run ní òun pé gbogbo ẹ̀yìn ènìyàn àti àlìjànú sàn pọ́n àtọ́lọ́run ọba rán ni sí in istata'tum an tanfudhu min aqtari samawati wal ard bẹ́ẹ̀ bá lè sá lọ kẹ́ ẹ gba òkè sánmà méjèèje àbí kẹ́ ẹ gba ilẹ̀ kò sí láì fi òfàǹfudhu ọlọ́ni ẹ ṣe bẹ́ẹ̀ wala tanfudhuna illa bisultan ọlọ́run pé ipa yín ò tiẹ̀ ká kò síbi tẹ́ ẹ lọ ni pé kẹgbíjẹ mọ́wọ́ kò síbi tá a lọ sòfin ọlọ́run ọba súnà ọlọ́run ọba ìràdà ọlọ́run ọba èròǹgbà ọlọ́run ọba ó ti wá ó ti jòkó kíni kálukú tí ń bá ń jẹ́ mùmí ní òdodo kó gbà wípé ní lára ìgbà fà fún òfin ọlọ́run ọba fún àṣẹ ọlọ́run ọba òun náà ni àṣẹrí àyè wà inna kọ̀bíyà tàtàkìmì ṣẹ̀rí àtẹlẹ ìsìlámì wájibun ṣẹ̀rí ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ká lo òfin ọlọ́run ọba ọ̀ràn yẹn tí òfin tí ẹ̀sìn islam gbé kalẹ̀ ni o bákan náà juz'un la yatajaza'u min aqidatil muslimin abala kan ni ìpìlẹ̀ kan ni nínú àkídà mùsùlùmí tó ṣe wípé ní kò sébi wo a sì lè tì í dànù òfin ọlọ́run táwa ń sọ yìí ó wá ní àwọn xọ́sá isu mẹ́rin yìí ni pé àwọn ìròyìn mẹ́rin tó yẹ pé ní a lè rí lára àwọn òfin míì yàtọ̀ sí òfin ọlọ́run ọba náà àkọ́kọ́ nínú àwọn ìròyìn wọ̀nyí òun náà ni wípé ní anna sharia talahi ilahi yatul masdari ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni òfin ọlọ́run ọba ti wá ọlọ́run ọba sọnù sọ́rọ́tò mọ́lẹ́kù wípé ní aláya alámùmá ní kọ́lákọ́ ọ̀wọ́ lọ́tẹ́ fúlọ́kọ́bìr ọlọ́run ọba ọba tó dá ẹ̀dá ọba tó dá wa tó mọ wa tó sì tún mọ̀ wá òun ló sòfin. So bẹ́ẹ̀ sì ni nínú nǹkan tí ẹni tí ó bá ṣe òfin gbọ́dọ̀ ní òun náà ni ìmọ̀ àmàyípo nípa nǹkan tó fẹ́ ṣe òfin nípa rẹ̀ béèyàn ò bá mọ àmàyípo nǹkan tó fẹ́ ṣe òfin nípa rẹ̀ òfin gbọ́dọ̀ láàyè kò wá sí ẹni tó ní ìròyìn yìí àfi ọlọ́run ọba nìkan ọba àlekè ọlá lábẹ́ wípé òfin yìí wá wá látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni inú àwọn ẹ̀rí tí ó máa fi rinlẹ̀ wípé òfin ọlọ́run ọba ò ṣe yí torí pé òun ló ṣe òun náà sì lo tí ó bá tiẹ̀ yí padà ọlọ́run ọba nìkan òun náà ni ló lè yí padà nínú wípé ní sẹ̀ríàtúlọ́hì ìlàhíyẹ́tú almasdar òun náà nù lábẹ́ bẹ́ẹ̀ òun ló fà á tí òfin ọlọ́run ọba tó fi ní agbára ó sì ní ọ̀wọ̀ ó sì ní àṣẹ ní ìtúsẹ́ pé ní gbogbo òfin òní òfin ọlọ́run ọba bọ́lọ́ba sọ wípé ní yayọ lẹ́dínà amanu ifan alukada òun pé ẹ̀yin tẹ́ ẹgbàgbọ́ lódodo ẹ ṣe nǹkan báyìí láìsí ọlọ́pàá láìsí sójà láìsí nǹkan kan ẹnikẹ́ni tó bá jẹ́ mọ̀mí ní odo yóò gbàgbà ọ̀gbà fún un àmọ́ òfin ta yé sọ pé ní ara wa àwa náà la gbé nǹkan wa kalẹ̀ àtọ̀ wípé ní àṣebí lágbájá ló ṣe kí ló fi dáa jù mí lọ ẹnu eléyìí lásán ti ń bẹ lábẹ́ òfin òfin àgbélẹ̀rọ ó kó àbùkù bá bàbá sì wò bẹ́ẹ̀ lóòótọ́ á rí wípé fàpèjúwe àwọn tá ń jòkó tá ń ṣe òfin bàbá wò nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń bẹ níta tá ń ṣe òfin lé lórí wọ́n dáa ju àwọn táwọn anulé tá ń ṣòfin lọ irú òfin bẹ́ẹ̀ kò sí bí òsè ní ní àyẹ kò sí bí òsè ní ní àbùkù àmófin ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin tó ṣe yí pé ní lánàá kò ní àbùkù lónìí kò ní àbùkù lọ́la náà kò sì lè ní àbùkù ni nínú àwọn xasa isu àwọn ìròyìn àwọn ẹ̀sìn tó jẹ́ pé ní a lè rí níbòmíì lẹ́yìn òfin ọlọ́run ọba òun náà nù ṣẹ̀rí àtúlọ́hì òfin ọlọ́run ọba ó ó ní ìhtìrọ́m ó ní kọ̀nà ó sì ní acceptance látọ̀dọ̀ àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì analijaza àfihàn dùnìyàwí yóò ọkọ̀rọ̀wí. You ẹ̀sán gbogbo tí ń bá ti ń jẹ́ òfin ṣe báyìí má ṣe báyìí ó gbọdọ̀ ní nǹkan kan tí ó rọ̀ ma tí ó máa jẹ́ tí ó máa jẹ́ láàdá àbí ìjìyà lórí irú òfin bẹ́ẹ̀ ẹni tó bá ṣe nǹkan báyìí yóò gba láàdá báyìí ẹni tó bá ṣe nǹkan tá a ní kéèyàn ó má ṣe yóò jìyà báyìí nínú sẹ̀ríà méjì òfin méjì ní ń bẹ láàdá méjì ní ń bẹ táyé ń bẹ bẹ́ẹ̀ náà sì tún ni ti àlìkìyàmọ̀ ń bẹ eléyìí gan tó ń fún sẹ̀ríà ní ọ̀wọ̀ ó ń fún ní àpọ́nlé nítorí pé ní kánikófin ayé bá ní òpin rẹ̀ náà ni kí ìjọba ayé kó fi ìyà jẹ àni tí ń bá ń darí wọn láyé àmọ́ ipa rẹ̀ ò ká kó fi ìyà jẹ àbí kó postpone ìyà yàn kó sọ di ọjọ́ ìgbéǹdàlẹ̀ òun náà lọ́lọ́run bá fi sọ. So, nínú suratu tọ́ha aya seventy two nígbà tí saharatu firaun àwọn àwọn adágbégbá firaun náà lọ́wọ́ níjọ́sí nígbà tí firaun náà sọ fún wọn wípé ní káwọn àti anabi musa anabi musa aleyhi salatu wa salam kí wọ́n wá dánra wò ńgbà táwọn tọ̀hún wá rí wípé ní agbára tí ń bẹ lọ́wọ́ musa ó ju tàwọn lọ kì í ṣe ìsàníyàtúlmọ̀sídárì sún ní wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ ọlọ́run ọba ló ní wọ́n tètè ya gbàfà fún musa wọ́n gbàfà fún musa yìí pé ní àwọn gbà fún ọlọ́run ọba tó ran musa àti haruna níṣẹ́ nígbà yìí a rí i pé inú bí fìrìhàwọ́ náà fìrìhàwọ́ náà sọ fún wọn yìí pé ní ẹ gbàfà fún musa ta ni kẹ́ wá dójú tì lẹ́tọ̀ tẹ̀lé ó wá ṣe ìlérí fún wọn pé òun sì fi ìyà jẹ ní ìyà tó nípọn tàfẹ́ lónìí wípé ìdáhùn àwọn sáhárátúnjọ́ náà lọ́hùn ni wípé ní kọ́lù lánàá àfihàn àlámà jẹ́ ànàmìnà ìbàyí náà ti wàlẹ́dì fàtọ́rọ̀ náà a ní sọrí nǹkan ìbẹ̀rù rẹ ìjìyà tó ń dábàá ìbẹ̀rù tó ń dábàá wa ò àwa ò ní gbà wọlé a sì ní torí rẹ̀ ká fi òdodo tá a wàlẹ́dì fàtọ́rọ̀ náà èyí tọ́lọ́run ọba dá wa dá lórí rẹ̀ fítàrà ni làákàyè ń bẹ lórí wọn pé a nífẹ̀ẹ́ léyìí lẹ́ o ntọ́ba ṣe náà lọ́ọ́ ṣe ànìpẹ́ fákúbí ma antakọ́dín gbogbo ntọ́ba ṣe ṣe ìnáma fákúbí hàdí ìlàyà tó dóníyà gbogbo agbára rẹ kò ju ayé yìí lọ gbogbo agbára fèrè àwọn náà wọn jẹ́ kó mà wípé kò ju ayé yìí lọ bí gbogbo òfin ayé ti rí nù. No gbogbo agbára tófin ayé ní kò ju ayé yìí lọ àmọ́ ti sẹ̀ríyà ó nítayé ó tún wá nítọ̀run òun ló fàtọ́ sọ́yẹ́ pé ní gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ bá tẹ̀ fẹ́ ṣe aburú tó bá rántí wípé ní òun tiẹ̀ lè bíi ti òfin ayé àmọ́ yóò rántí wípé ní ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó máa ju èjì lọ ntọ́ ń lè dé bá nu sàárè àbí tó padà lè dé bá níwájú ọlọ́run ọba níjọ́ gbé dàlùkìyàmà yóò ju tayé lọ yóò sọ agbẹjẹmọ́wọ́ òun ló fà á ló fi jẹ́ wípé ní òfin ọlọ́run ọba í tètè máa rí nǹkan ṣe ju òfin tayé lọ eléyìí òun àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin òfin tayé àti tọ́lọ́run ọba nù ẹlẹ́ẹ̀kẹta anasẹ̀rí atalahi amatunlikuli makanin wazamani òfin ọlọ́run ọba lóòótọ́ ìlú maka òun ni ọlọ́run ọba ló ti sọ̀ kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí ó fi dé ìlú medina ṣùgbọ́n òfin ọlọ́run ọba ọlọ́run ọba sọ wípé ní wàmà arsalinaka ilà kàfẹ́tàlì nọ́ọ̀sì bashiran wanadira ọlọ́run ní pé gbogbo àwọn ẹ̀dá ọmọ ènìyàn òun la rán ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba sí sallallahu alayhi wa sallam láti jíṣẹ́ ẹ̀sìn àti sẹ̀ríà fún wọn so òfin yìí ó kárí gbogbo tí ń jẹ́ àsìkò bó ṣe pé wọ́n ń lò ní mọ́kà tí wọ́n ń lò nílùú mẹ̀dínà bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́ ó sì gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ìlú wa ní nàìjíríà àti gbogbo olú mùsùlùmí nínú àwọn ẹ̀ṣà àti àwọn àròyìn tí ń bẹ fún ṣẹ̀rí ọlọ́run ọba èyí tí ò sí fún àwọn òfin míì òní ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ẹ̀ṣà òun náà ni wípé anna ṣẹ̀rí àtàlọ́hì ṣàmìlà tó ń lè jẹ̀mí àṣùhùn òfin ọlọ́run ọba ó kó gbogbo ti ń jẹ́ ntẹ́ yóò máa ṣe láyé oko sínú àrípa sọ lẹ́ẹ̀kan nígbà tá à ń sọ̀rọ̀ àlìkàlẹ̀ kíyà tó lè là pé ọlọ́run ọba tó dá ẹ̀dá ó dá wa nítorí nǹkan kata ká tó máa wá ṣe ni nínú àwọn kan tó dá wa fún méjì náà ni ká sin ọlọ́run ọba àti ká mójútó ètò ìṣẹ̀mí tara wa ìkíní kejì náà ló sì ní ètò lábẹ́ bẹ́ẹ̀ òun làwọn onímọ̀ nínú fíkìú nínú tẹ́lá fíkìú tá a máa ń kà á pé wọ́n máa ń pín wọ́n ní wípé ní ahkamu shari'iyatu ibadiyatun aw aadiyatun òfin ọlọ́run ọba nínú kọjá wípé ní ìbàdàtù ni àwọn nǹkan tó jẹ́ pé ní worship aspect ni wọ́n tá a máa fi ń sin lọ́run yìí tó kan yìí pé bàbá sin lọ́run bá sin lọ́run ni àdìọ́kan wa àákírun ni àágbáwẹ̀ ni zakatu yíyọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn òfin tó dè wọ́n bákan náà gbogbo ohun tó ọ́pọ́sìtì ìbádà tó yẹ pé náà máa ń ṣe láàrin ara wa ìyàwó gbígbé òwò ṣíṣe ìrìn àjò lílọ ìkómọ àti gbogbo nǹkan tó tó kù tá a máa ń ṣe pátápátá gbogbo ẹ̀ olólùfẹ́ nínú nínú islam méjì yìí òun ni àwọn àáfà àkọ́kọ́ ni wọ́n pè sí ìpè ní sẹ̀rẹ́ ọlọ́run ọba nínú kó jẹ́ ìbàdàtù ẹ̀sìn àbí àdàtù àbí nǹkan tá à ń ṣe àbí muamalatu nǹkan tá à ń ṣe láàrin ara wa lónìí àwọn onímọ̀ wọn àti tán pé tayọ eléyìí lónìí so pípé wọn sì ní lámù sahata filistela lópin ìgbà tó sẹ́ pé ní kò sí ẹ̀rí kan pàtó tó sọ fún ayé pé ní kò gbọdọ̀ ju méjì lọ kò sí láì fi kó ju méjì lọ so wọ́n pín sí ìbàdàtò àdìyàtò jìnnà ìyàtò kọ̀ọ̀dọ̀ ìyàtò àdàolíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ń ń kọ́ gbogbo àwa tá ń kọ́ ìmọ̀ òfin ní ìmọ̀ òfin ti ah, tá ní kọ̀ọ̀dọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ òfin àgbélẹ̀rọ gbogbo ń tà ń kọ́ pátápátá òun náà ń kọ́nu sẹ̀ríà kódà jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tà ń kọ́ pátápátá ní òfin ayé òun ni wọ́n ń kọ́ nínú sẹ̀ríà kódà wọ́n tún kọ́ jù bẹ́ẹ̀ lọ. naam kódà agirimẹ́ǹtì wọ́n ń kọ́ agirimẹ́ǹtì nínú sẹ̀ríà eléyìí tẹ̀ ó tẹ̀ lára nǹkan tó simple tó kéré púpọ̀ ni so sẹ̀ríà yìí ṣe wípé ní ìjìyà nìkan gẹ́gẹ́ bá a ṣe sọ ní nípìnlẹ̀ àwọn òfin ṣẹ̀ríà láti wá kàkalẹ̀ yìí àìsàn wípé ní iná ṣẹ̀rí àtàláhi kàmílẹ̀tún sàbítàtún ghayru mutaghayyiratin abada òfin ọlọ́run ọba ò change yìí o kò sì yí padà aliwa fẹ́ béèrè wípé àwọn akaka ń bẹ tá a máa ń gbọ́ àwọn eléyìí a sì ní àìrí tó pọ̀ lórí wípé ní ahkamu ṣẹ̀ríà òfin ọlọ́run ọba ò chẹ́ǹjì nínú wọn kásáré kákọ́kọ́ ka díẹ̀ kó tó di pé ní àmọ́ wa tó sọ àwọn nǹkan míì ọlọ́run ọba sọ wípé. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأتي بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم سورة يونس سورة إليك وآية 15 nínú àwọn ẹ̀rí ẹ̀rí náà alukurani ẹ̀rí mẹ́wàá òun ló wà nínú pépà bákan náà nínú súnà òjíṣẹ́ ọlọ́run ọba ẹ̀rí mẹ́wàá òun ló wà àwọn ẹ̀rí mẹ́wàá wa ti ń jẹ́ ogún papọ̀ yìí kì í ṣe páàn nìkan lẹ̀rí ti ń wà àmọ́ àkànmú yìí tó sẹ́yìn pé ní wọ́n ní ìbáṣepọ̀ direct sí àwọn tọ́pìkì tá à ń tírìtì bíbẹ́ ẹ̀kọ́ gbogbo alukuran látòkè délẹ̀ òun ní jẹ́ kó yé wa wípé ní òfin ọlọ́run ọba kò ṣe é tọwọ́ lójú kò ṣe é yí kò sì dọ́gbọ́n sí àmọ́ yìí kan nínú mẹ́wẹ̀ẹ̀wá yìí tó jẹ́ ìgbẹ̀yìn òun ni mo kà fẹ́ kànú ti alukurani a sì tún mú kànú sunna náà kó di wípé ní a máa tẹ̀síwájú ọlọ́run ọba sọ nínú sọ́ràtò yónú sọ́ra ẹlẹ́ẹ̀kẹwàá aya fifteen onípe wáyé ìdá tó tẹ̀lé àléhìm àyà tó ná báyìí náà tì tí wọ́n bá ń ka àwọn aya àwọ̀ ọlọ́run ọba tó clear àwọn àmì wa alukur'ani ni bọ́lọ̀ sí dẹ́dà ni àtòríṣiríṣi àmì ọlọ́run ọba tọ́lọ́run ọba dá bá òjìṣẹ́ ọlọ́run ọba bá ń ka fún àwọn kẹfìrí kọ́ọ̀lá lẹ́dínà láyé rìjúnà lè kọ́ àná àwọn kan bẹ tó sáyé pé ní àwọn ò gbà wípé bàbá tó sáyé tán ọ̀run tó ń bẹ ìran kan náà àwọn èèyàn nìyóò pé lẹ́yìn ayé yìí kò sí nǹkan kan mímọ lẹ́yìn ọ̀run ó tán nù àwọn kan gbà wípé ní ọ̀run ń bẹ àmọ́ gbà wípé àkọ́kọ́ sí ayé náà gbogbo bá wá ṣe lè ṣe ayé sàkọ́kọ́ ṣe náà sọ́rí tó wà lẹ́yìn ọ̀run sọ̀kókó débẹ̀ rí ọ̀run lóka lómẹni tí ó là so ah, yìí àwọn là ń pè ní baba ah, níbi táwọn bá lè jẹ ayé dé ayé náà sì mọ̀ pé ní wọ́n jẹun àméjèèjì yìí alukura ni pé kọ́lá lẹ́dínlẹ́ láyé rẹ̀ jóná lè kọ́ àná àwọn kan tó yẹ pé ní wọn ò tiẹ̀ rántí wípé àwọn tó oníjọ́ kan ń bọ̀dá pàdé ọlọ́run ọba wọ́n máa wá sọ fún òjíṣẹ́ ọlọ́run bá wípé ní tí ibi kùránì rẹ́rẹ́ hàdà yí alukurani yìí padà mú mi wá eléyìí tó ń sọ yìí ò básìkò tá a wà yìí mu kò bá nǹkan tá a wà ń ṣe mu ó yàtọ̀ sí nǹkan táwọn bàbá gbé kalẹ̀ ìwọ náà mú alukurani míì wá tí ó bá táwọn àgbàlagbà mú eléyìí tó ń sọ yìí ó takò táwọn àgbàlagbà òjíṣẹ́ ọlọ́ba ni wọ́n ń wí fún bẹ́ẹ̀ wọ́n sọ pé ní a bá délùú àbí ti ẹ̀rọ ra dọ́gbọ́n sí díẹ̀ ó le kankankankankan áá ah, ah, ìwọ nìkan ni kí lòjíṣẹ́ ọlọ́run bá wí fún wọn ọlọ́run ọba pa òjíṣẹ́ ọlọ́run bá látàyè pé ní kóòl sọ fún wọn máa yẹ kú nulí ẹn ọba díláhù mìntìlkọ́ ìnáfsí ipá mi ò ka kí n yí padà àbí kí n dọ́gbọ́n sí àbí kí n chẹ́ǹjì rẹ̀ látọ̀dọ̀ èmi ara mi ká kíyèsí alukur'an mìntìlkọ́ ìnáfsí òun ò lè change fún ara òun o mọ yakunu li an ubadilahu min tilqa inafsi anabi sọlá sọlá sọ pé ní ipa òun ò ka kóun change rẹ fún ara òun tí kì í bá ṣe wípé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba sàpọ̀lọ́ ti sọ fún bomi náà wípé ní manansak min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha ọlọ́run ọba sọ ń gbà náà lójú ayé anabi sọlá sọlá yìí pé ní bó bá wù ìkanú àwọn àáyà ọlọ́run tó sọ̀kalẹ̀ wá òun náà ń pè ní anasco walimanso bàbá parẹ́ nínú alukurani àmúrú ẹ̀mí ìpààrọ̀ rẹ̀ tàbí ká mú ìtò dáa jù lọ pààrọ̀ rẹ̀ òun ni òjíṣẹ́ ọlọ́run ọba ń rìvà sí níbi ìpè ní máyà kó nu ìlànà òbàdélàwú mẹ́ntìlẹ́kọ̀ ìnáfsì ipa mi ò ká kí n chẹ́ǹjì rẹ̀ bó bá wọ ọlọ́run ìtọ́lọ́ bàbá máa yí pé ní ó ní ìdí kan chẹ́ǹjì òun náà ní ó sọ̀kalẹ̀ pẹ́ chẹ́ǹjì eléyìí àwọn ó sì chẹ́ǹjì rẹ̀ ní ìbámu sí pẹ̀lú ọlọ́run ọba anabi tó wá dalé ń bẹ ọ sọ pé ní in atabi'a illa ma yuha ilayhi ntọ́ ń tẹ̀lé ni pé òun retí àṣẹ ọlọ́run ọba ni o nọmba three ni wípé ní inni àkàfo iná àṣeyètò rọ́bì òjíṣẹ́ ọlọ́run ọba ni mò ń bẹ̀rù tí ń bá lọ lè yí nǹkan kan padà tí ń bá tẹ̀lé nǹkan tẹ́yìn ń fẹ́ tẹ́bi náà yí padà àbí tá a dọ́gbọ́n sí àbí tá a pa lójú dà òjíṣẹ́ ọlọ́run ọba ni inni àkàfo àdábà inni àkàfo. Uh, in asaytu rabbi adhaba yawmin azim tí n bá yí padà bẹ́ẹ̀ ṣe wí ìyá ọlọ́run bá máa ń bẹ láyé àti lọ́run alìkìyàmà ntí ọlọ́run ọba pọ̀ jíṣẹ́ láṣẹ kó wí fáwọn ẹ̀dẹ́ ènìyàn ní ntí ò bá wá mú kó jíṣẹ́ ọlọ́run ọba ó ní kápá àti chẹ́ǹjì alukuraani min tilqa'i nafsihi tí ò lè yí padà àti pẹ̀lú àṣẹ ọlọ́run ọba kò sí ipa ẹnìkan tó kà mọ́ la nabiyya wàlá malaku mọ̀kọ́rabùn wàlá wàlíyún mazuumun ẹnìkan kan tí parí ká ò sí kò sínú òjíṣẹ́ ọlọ́run bá má kò torí pé kò sànàbí mi láyẹn sọ̀rọ̀ náà sálàmà bẹ́ẹ̀ náà sì ni màláìkà kan ò lè ṣe é mọ́ kódà wòlíì kan ipa rẹ̀ ò ka gbogbo tí ń fẹ́ gbogbo tí ń jẹ́ pa àfa nímọ̀ anybody ipa rẹ̀ ò ka kó change alukur'an torí pé òjíṣẹ́ ọlọ́run bá ipa rẹ̀ ò ka sọláwàtú rọbí wasalamuhu alehi nínú àwọn ẹ̀rí mẹ́wàá nínú alukurani ẹ̀yọ̀ kanu nínú àwọn ẹ̀rí mẹ́wàá nínú sunna òjíṣẹ́ ọlọ́run ọba sọláwà alẹ́ wasalam ẹ̀yọ̀ kanu títí ẹ̀ náà òun náà ni hadithu abi hoyira rọbí allahu ta'ala anihu wa hadithu sahali bin saadin rọbí allahu ta'ala anihu yaqul sahal ibn saad àti riwayat abu huraira ó wà níbi but hadithu ti sahal. ti riwaya ti sahlu ibn ibn saad oni aka se ti gbọ́ wa sahlu ibn saad kọ̀rọ̀bí allahu ta'ala anhu yaqulu sami'tu an nabiya sallallahu alayhi wa sallam yaqul ana furuthukum ala al-hawd man waradahu shariba min wa man shariba minhu la yadhmu ba'dahu abada لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنه مني فيقال إنك لا تدري ما بدلوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي سهل وما سعد رضي الله تعالى عنه ننو يقبواتي ننو قولون وباتي ننو قولون تتي وصعوني سمعتو مقبوك والويتي بمجيجي tí òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá a ti ń sọ báyìí ń sọ fún wa ń sọ fún anabisalaam alayhi wa sallam ó ní ana fòrò fúnkún alalhaw ẹ bá mi ẹ̀yin ìjọ mi ẹ bá mi níbi àbàtà haudi tá ní omi alikawusara abẹ́ ọlọ́run ọba gbogbo amòmí ní kọ́lọ́n kó jẹ́ ká mú nú omi náà òjíṣẹ́ ọlọ́run ọba ní pé ẹnikẹ́ni tó bá wá bí omi náà yóò mú níbẹ̀ ẹnikẹ́ni tó bá sì mú nú omi àbàtà àlùkáwọ́sára yìí kò ní gbẹ̀ngbẹ̀ mọ́ abadan gbére òjíṣẹ́ ọlọ́run wa ni pé ṣùgbọ́n o ṣùgbọ́n o lẹ́yàrídánná àkọ àléyà àkọwàmù àwọn kan mọ̀ wá wá níjọ́ náà lọ́hùn-ún nú àwọn àjọ òun nú àwọn àjọ òjíṣẹ́ ọlọ́run ọba sọlá alẹ́ wàsálàm òjíṣẹ́ ọlọ́run wa ni pé àárífò home mo mọ àwọn yìí màmá pé eléyìí inú ìjọ muhammadu ló wà eléyìí inú ìjọ muhammadu ló wà sallallahu alayhi wa sallam wọ̀yà àrífúnà ni àwọn náà máa mọ̀ mí nínú ti rìwáyà bó rẹ̀ ta fò wọ́n padà bí òjíṣẹ́ ọlọ́wọ́ pé ṣé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ọ̀wọ́ àmọ́ gbogbo àlòmọ́ rẹ̀ tán yẹn pátápátá ó ní bẹ́ẹ̀ ni ó wáá fi àpèjúwe lélẹ̀ fún wa pé ṣé bí gbogbo ilẹ̀ mọ́ ràkúnmí wọ́n ní bẹ́ẹ̀ ni ṣé bí ọmọ ràkúnmí ti wọlé pọ̀ tó ṣé tó bá rí ọmọ tiẹ̀ tó bí náà ọmọ rà kó mi tó pọ̀ kò ní dáhùn mọ̀ ni àwọn ni yóò dáhùn mọ̀ nínú àṣà lárúbáwá ni lárúbáwá ló ní rà kó mi bàbá tí wàá lè pọ̀ tó ẹni rà nkúmi ọmọdé àwọn àpẹẹrẹ àkúmi tèmi ni ọmọ àkúmi ọmọdé àpá ọmọ tèmi ni ọmọ tèmi ni òjíṣẹ́ ọlọ́run bá ní pé bẹ́ẹ̀ yẹn ti wọlé pọ̀ tó òun ó da àwọn àlè ó mọ òun mọ ọmọlẹ́yìn ẹ̀rọ àmọ́ wọ́n wà ní pé ẹ̀yin yìí ẹ̀yin ẹ̀yin sèèyàn àbàtà àlùkáwọ́sára o ẹ̀ ní débẹ̀ lóòótọ́ ẹ̀ ń pariwo pé ẹ̀yin lẹ́nu ànábì sọ̀rọ̀ sálàm láyé sálàláwà alẹ́ wa sálàm oríṣiríṣi àwọn tá ń pariwo bẹ́ẹ̀ pọ̀ ànábì ni ó gbà wá sálàláwà alẹ́ wa sálàm ọlọ́run ọba ni ó gbà wá àwa bẹ ọlọ́run ọba dé kọ́lọ́run kó fún kó gba ìpè ànábì sọ̀rọ̀ sálàm fún wa kó gbà lẹ́sìn fún wa káwa nínú àwọn tó jíṣẹ́ ọlọ́run bó sì pẹ̀ẹ́ ojúṣe ọlọ́run bá ní pé bó bá wá rí bẹ́ẹ̀ òun wàá sọ pé òun ó sọ fún akóló iná omi nìgbà àwọn eléyìí tẹ́ ń dá padà yìí náà lára àwọn àjọ mi ni wọ́n wà lágbájá àti lágbájá ó lè jẹ́ àfa ó lè jẹ́ ọkùnrin ó obìnrin abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́nkọ́ wọlé àkànṣe rẹ̀ kó mọ̀ ká ṣiṣẹ́ búlọ̀sọ̀ fúnra wa. wọ́n mọ̀ wá sọ wípé wọ́n mọ̀ wá fún anabi lẹ́sì ìnákàlá àtàdìrí máa bá dàlú bá àdákà ah, ìrìn òjíṣẹ́ ọlọ́run ọba ńgbàtọ́ kó láyé tán ọmọ wípé wọ́n ti yí ẹ̀sìn padà ìtọ́ pè lẹ́sìn níjọ́ sí wọ́n ti pa lójú dà wọ́n ti pa lójú dà hmm. òjíṣẹ́ ọlọ́wà ni pé àbó ṣe rí nu òun náà wàá wí fún wa wípé ní sọ́ọ̀kan sọ́ọ̀kan pé ìgbéjìnà ìgbéjìnà sí kí ọlọ́run ọba kó máa bá ẹni tó chẹ́ǹjì ẹ̀sìn lẹ́yìn òun sọlọ́láwà ni wàsálẹ̀ ẹ̀yìn irúṣẹ́ ọlọ́run ọba ìyí òfin ọlọ́run bá padà wàláyé nǹkan tó mọ̀ wúwo mọ̀ nífa a sì padà sọ àwọn náà àwọn ojú pọ̀nà táwọn èèyàn ń gba ìyí òfin ọlọ́run bá padà lónìí ìmí ń bẹ tọ́ yẹ pé ní pẹ̀lú àmọ́mọ́ ni ìmí ń bẹ tọ́ yẹ pé ní kì í ṣe pẹ̀lú àmọ́mọ́ ó lè jẹ́ pẹ̀lú àìmọ̀ kan ni àmọ́ ká àwa kíyèsí bẹ́ẹ̀ ntòjì iṣẹ́ ọlọ́run ti sọ kalẹ̀ lásọ̀ọ́lẹ̀ ní o ó ní òun padà wáyú fún ẹ pé ní sọ́kọ́n sọ́kọ́n liman badala ba'dak nínú ìwáyà mi liman ahdasa ba'dak ìgbéjìnà sí kí ọlọ́run ọba kó máa bá àwọn tí wọ́n chẹ́ǹjì ẹ̀sìn lẹ́yìn rẹ̀ yìí ni wípé gẹ́gẹ́ bọ́ ọlọ́run ọba ṣe bó ṣe fún anabi nuhu lẹ́sìn níjọ́sí nígbà tọ́mọ rẹ̀ tó wà náà tí ó parẹ́ sọ àpá anabi nuhu sọ pé ní ìnáhu minali ìrẹ́ ọlọ́run ọba ọmọ yìí náà àwọn aráalé mi ló wà àyínà wà dákàlà hako àdéhùn wọ ọlọ́run ọba sì ní kò yẹ ìwọ lọ́sọ wípé ní ọ̀ọ́là mi àtàwọn aráalé mi eléyìí náà náà aráalé mi ni kí lọ́wọ́ ayé fún nabi nuhu ó ní innahu laysa min ahlik innahu amalun ghayru salih eléyìí tó ń rí n kò sínú àwọn fámìlì rẹ kò sínú mọ̀lẹ́bí rẹ ọmọ bú ni tó ń rí n ọmọ kọ́mọ ni lọ́mọ tó ń wí so ọlọ́run yà lọ́mọ kọ́mọ kejì pé àbí fún yàrá àbí fún bàbá rẹ ló jáde torí náà àṣà yorùbá táwọn ẹni tó ń tún bẹ́ẹ̀ ni pé wọ́n ní pé ọmọ tó bá tó bá ṣe kínní kan ní ti bàbá èyí tí ó ọmọ tó bá dáa ni ti bàbá èyí tí ò bá dáa ni ti yá rẹ̀ <laughs> kódà eléyìí gan ó lè wọnú tọ́pìkì tá à ń tìtì yìí torí pé ní àlùwaládùn yẹn ti bá ahsan wàládẹ́yìn fi dín nǹkan tí sẹ́dá wí ni yí pé ọmọ a máa ṣàfitì rẹ̀ sí èyí tó bá dáa jù náà òbí ẹ̀ méjèèjì náà ẹ̀sìn ni tó a pé ní ìyá ló bá dáa jù ọmọ tó lẹ́sìn ti yá ni tó a pé ní bàbá ló bá dáa jù lẹ́sìn ọmọ tó lẹ́sìn ti bàbá ni àmọ́ kì í pa permanent ẹ̀ wípé gbogbo tó bá ti yá máa burú kò rí bẹ́ẹ̀ so ntòjíṣẹ́ ọlọ́run bá wí nì káwa náà káwa fura sí lónìí òjíṣẹ́ ọlọ́run bá ọlọ́run ó bọ́pá bọ́sẹ̀ ní gbogbo ẹni tó bá yí padà ẹ jẹ́ ká fura sí inú ẹ̀sìn fàpèjúwe àkànú ìpìlẹ̀ yìí pé ní funfun gbòò tí ò rújú kò sí black àmọ́ lónìí oríṣiríṣi black ti pọ̀ ń bẹ rẹ́gẹ́dẹ́ bàbá ní ká wò wò bàbá jí òjíṣẹ́ aláwọ̀ bàdé sọlá àlẹ́ wàsálà lónìí tábà sọ fún òjíṣẹ́ aláwọ̀ pé ní sọlú àlẹ́ nàbí sọlá àlẹ́ wàsálà pé ká ṣe àsàlátù fún ṣe ọlọ́run ọba ṣe hàn pé ànábì náà sọlá àlẹ́ wàsálà òun náà máa ń sàsàlátù fún ànábì torí pé àsàlátù ìbáàdà ni ẹ̀sìn ni tóun náà sì ń ṣe fúnra rẹ̀ torí kò gbọ́dọ̀ má ṣe lára ẹ̀sìn ló wà òun náà ń tọrọ àdúrà fún muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá jí dìde lónìí wípé ní sọ́lì ala muhammadin yóò sọ wípé ní sallallahu alayhi wa sallam àbí kó ṣe sàlátù ibrahimiya àmọ́ oríṣiríṣi àwọn àsàlátù tó wá pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ so òjíṣẹ́ ọlọ́run ò lè mọ́ in tí ó mọ̀ sí òní wípé ní madihu nabi ẹ̀yìn ànábì bíbá tá a kà yìn ànábì kò sẹ́ni tí ò ní yorùbá náà ní yorùbá náà máa ń kí yorùbá náà lórí kí ọmọ aríléwá ọmọ aládérin ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ó kìnnù náà <laughs> àwọn ó tí wọ́n pọ̀ nù ah, bẹ́ẹ̀ náà ni àwọn tó kù náà kò sí ah, madihu nabi sallallahu alayhi wa sallam kò sí aléṣe alahuma sọlẹ anabi sallallahu alayhi wa sallam anurul ah, mubinu alibaba al al sí madihu niyun àmọ́ tó bá wá di ìbáàdà tá a bá sin lọ́wọ́n ọba ní ìtọ́jú tí òjì sálọ́ sọ yìí pé ní màá sọ́lá àléyà sọ́lá tán wáhídá sọ́lọ́láwò bí àléyà àṣàrà àfi ká ṣe é gẹ́gẹ́ bó jì sálọ́ wá sí sí tó sọ pé ní sọ́lù kàmára àìtùmúní òsọ́lì naam sọ́lù kàmára àìtùmúní òsọ́lì ok òjì sálọ́ sọ pé ní màá sọ́lá wáhídá tán ẹnikẹ́ni tó bá ṣe àsálàtù fún ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan péré tó kàn ṣe sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan òjíṣẹ́ ọlọ́run bá ní pé ọlọ́run wàá fi mẹ́wàá rọ́pò rẹ̀ káwọ́ ibi tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ìjọ ànábì sallallahu alaihi wasallam dé ṣe àpé kọ́lọ́run kó ṣe kan péré tá a ṣe fún ànábì sallallahu alaihi wasallam padà fún wa orí ńláńlá gan ni ṣe àsálàtù tiwa sólè tó tọ́ ọlọ́run bá ní ọlọ́run tó wá ṣe mẹ́wàá rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ tó bá fẹ́ kọ́lọ́run ó wọn ṣe àṣàlátù mẹ́wàá fóun lórí kóun ṣe àṣàlátù ká fojúṣe ọlọ́run ọba àfi kó ṣe àṣàlátù yìí tó bá ṣe rí àmú gbogbo ìtókù yẹn bá ṣe kọ́lá bí yẹn bá ṣe mílíọ̀nù rẹ̀ ó ṣe ṣe kó má rí kan gbà o eléyìí òjíṣẹ́ ọlọ́run ọba alukurana àti òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ ká máa ìgbé bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba sọ fún alẹ́ àná atúntò aleikum ní ìmẹ́tí wọ́rọ̀ bí tulakum islam adina lọ́ni lónìí lónìí nígbà tánú sọ̀rọ̀ sọ́lá ń ṣe tó ṣe hajj kan tó ṣe láyé ọlọ́ni pé òun ti pé ẹ̀sìn fún ẹ̀yìn ìjọ anú sọ̀rọ̀ sọ́lá òun sì ti ṣe àṣepé oore òun fún yín so òun sì yọnu sí ibi tó jíṣẹ́ ọlọ́run bá ṣe é dé òun yọnu sí òun ló fà á tó yẹ pé ní imam malik rahimahullah rahmatan wasi'a nígbà tó ń sọ ìtumọ̀ ááyà yìí ó ní ẹnikẹ́ni tó bá tún wá rí nǹkan kan nínú ẹ̀sìn ipa eléyìí náà ká fi kún ó dáa àbí torí nǹkan kan wípé ní eléyìí ẹ jẹ́ ká mú un kú o òjíṣẹ́ ọlọ́run mọ́mọ́ àlèkí ní pé ní làkọ́dé tààrọ̀ alàlọ́hì wàràsóòlì irú ẹni bẹ́ẹ̀ ó ti dá àdáparọ́ mọ́lọ́run àti mọ́ òjíṣẹ́ rẹ̀ rahimahullahu ta'ala mọ́mọ́ àlèkí táwọn bá ṣeré bá rí i pé ní lóòótọ́ ni ọlọ́run ọba ń sọ kàtégóríkálì pé òun ti pé kẹ́nìkan máa wá dé lónìí kó ní òpé mọ́ sẹ́rí pé ọ̀rọ̀ tí mo máa lè kí sọ òdodo ni àpèjúwe kan ní àwọn àpèjúwe tó pọ̀ ònà bákan náà ní àwọn àpèjúwe míì tá a tún lè mú wá àpasọ lẹ́ẹ̀ka oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà tí wọ́n fi ń chẹ́ǹjì òfin ọlọ́run ọba ìmí ń bẹ tá a mọ̀ ìmí ń bẹ tó yẹ pé ní a mọ̀ bí a bá fẹ́ ṣe nǹkan nínú súnà òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni pé ká gbàmọ̀ràn bóyá ẹ dákun dókítọ̀ mo sì ń mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ fún mi mọ̀ràn eléyìí súnà ni bàbá tó wá fẹ́ ń wá ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba àmì àìsùnà náà sọ̀rọ̀ sánà tó wá kọ́ wa ìyẹn là ń pè ní istikhara kásàdúà kábẹ́ lọ́n àdúrà ìsèkára ń bẹ ọ̀pọ̀lọpọ̀ wa ló lónìí nílẹ̀ yorùbá so wọ́n ti fi àti àbíkájọ pé wọ́n ti fi nǹkan míì rọ́pò àwọn ìsèkára yìí eléyìí náà lára sọ́kàn ó lè wọnú sọ́kàn sọ́kàn dina muhammadin sallallahu alaihi wa sallam kọ́lọ̀ kọ́sọ́ wa níbẹ̀ bákan náà àwọn àmì wáyé pé ní bóyá through àwùjọ tá à ń gbé àbí àṣà nínú bíyàn bá bímọ ńlẹ̀ yorùbá ó ti fẹ́ di ó ti fẹ́ di àṣà wípé ní kọ́lá tó máa ń kí wọn tó bá ti dijọ́ keje àwọn yìí wọn sọ pé ní ẹkú ẹkú ẹkú ewu ọjọ́ mẹ́jọ ẹkú ewu ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ sì ni tọ́jú sọ́láwá wí ni wípé ní kúlùmọ̀ olóòdì mẹ́rìnhónà tó mi àkẹ́kọ́ ti hi yòó àkọ́ àni yọmọ sàbí ẹ̀yìn wa yóò fẹ́ lẹ́kọ̀ọ́ wa yóò sàmà gbogbo ọmọ tá a bá bí gbogbo ọmọ tá a bá bí tó bá ìdíjọ́ keje ká pa ẹran fún ẹran súnà rẹ̀ là ń pè ní àkíkọ̀ ká pa ká fa orí rẹ̀ ká sì ká sọ lóko bá a bá tí ì sọ lóko níjọ́ tá a bí torí pé a lè sọ lóko níjọ́ tá a bí náà jọ́ méje ni àmọ́ nínú bóyá sà ni bóyá àwọn kan tá à ń bá gbé ó ti wá fẹ́ dijọ́ mẹ́jọ lónìí débi wípé àwọn táwọn bá ń ṣejọ́ keje wọ́n ti fẹ́ di àjòjì láwùjọ so gbogbo ra eléyìí kádàrún kákèsí lára àwọn ọ̀nà tó yẹ pé ní bóyá pẹ̀lú mímọ̀ àbí àìmọ̀ ìchẹ́ǹjì ẹ̀sìn fi ń gbà bọ́mọ àwọn èèyàn lọ́wọ́ òun náà nù náà àpèjúwe míì náà tó yẹ pé ní ó sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa àtàwọn obìnrin ó ní wípé gbogbo ní lọ́dọ̀ wa báwọn èèyàn bá bímọ táwọn obìnrin bá bímọ sẹ̀ríà fún nínú òfin ọlọ́run bá ní wípé wọ́n gbọ́dọ̀ jòkó wọ́n gbọ́dọ̀ sinmi títí tí ẹ̀jẹ̀ ìbímọ ó fi dá ẹ̀jẹ̀ ìbímọ tí ó fi dá yìí ó ní gbèdéke ìpéjọba yìí lóbìnrin gbọ́dọ̀ jòkó dà inú kó jẹ́ ogójì ọjọ́ tàbí kó jẹ́ ọgọ́ta ọjọ́ àmọ́ ètò fẹsẹ̀ rẹ̀ jù ni pé ogójì ọjọ́ òun náà ni obìnrin lè jòkó dà tí tí ò ní kírun tí ọkọ ò ní súnmọ́ gbogbo tí ń jẹ́ ìbádà kò ní ṣe gẹ́gẹ́ bí òfin háyébọ̀ náà kò ní í ṣe kankan níbẹ̀ láàrin ọgọ́jọ ọjọ́ yìí ṣùgbọ́n ọgọ́jọ ọjọ́ tíṣẹ̀ rí àfi ó fi wípé ní èyí tó pọ̀ ni.